nítorí ẹ̀sìn ara ayé ọlọ́run wa fún. ìdá máa ta ìṣílá òní sọ ní nǹkan omi. òun kún torí ẹ̀jẹ̀ wa àmọ́ túhù ṣé wọ́n pa ni. fama ha ta ìlàgò. sábà wá gan lọ́lọ́run bá yìí. fama túhù fama ta ìlàgò. ìbéèrè kan rí o ẹni tẹ́ pé lọ́lọ́run gbogbo ayé wọ́n dẹ̀ wá pa òun náà dẹ̀ wá kún torí ẹ̀jẹ̀ torí ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀dá rẹ̀ ṣẹ̀rìkì kìíní yìí. wàhálì arúgbó mánà lù mí ni o. ṣé ń pàtó wọn fẹ́ pa ẹ̀ pé torí ẹ̀ṣẹ̀ ara yìí láti fẹ́ pa yìí o tó náà ní òní ẹ̀dùn oníyà èmi rèé rẹ̀ pa mí. àbòṣírà mú ìlànà lórí dọ́gò. Ah, wọ́n á gbé ní ìrẹ́dùn tó ló fira rẹ̀ lẹ̀ kó yẹ pa mí o. àbòṣírà mú ìlànà lórí dọ́gò. alábìkẹ́ ẹ máa kó oríire o ọlọ́run bá ń sunkún torí ẹ̀ṣẹ̀ yín o. wà ní sẹ́kìtọ̀ lẹ́bí pàlú fi hí. wọ́n ti kẹ́ ẹ̀dẹ̀bẹ̀rẹ̀ sí tẹ́sẹ̀ lọ́ra yìí torí ọlọ́run bá ń sunkún torí ẹ̀ṣẹ̀. wà ní sẹ́kìtọ̀ lẹ́bí pàlú fi hí. àbùsírọ́ bí máa ń lò rí dá. tó bá jẹ́ pé inú rẹ̀ dùn sí olófin ara rẹ̀ fira rẹ̀ lẹ̀ pé òun ṣe tán àti kú ṣùgbọ́n tí ò bá wá rí bẹ́ẹ̀. wà á kí tọ́lẹ̀ ní pàlú fi hì. tó bá dá tó ní ọ̀rẹ́ ọ̀dùn síṣe ni wọ́n lé tí wọ́n mú tí wọ́n ṣàkàn pa. kò tẹ́ lọ́rùn òun náà sáré kàbàkàbà tó bá pé bẹ́ẹ̀ bá ní. àgọ́ wájú ìlà àwọn àti kò o. a ṣe pé ọ̀lẹ́ màá ti ẹ̀wá lẹ́sẹ̀ ń pè lọ́lọ́run àwọn wá padà wá rí mú. wàhálì bákíyà wùjúdù bílá ìhà ì. àwọn ìbéèrè yìí máa ń bùkátà sí dáhùn kẹ. wàhálì bákíyà wùjúdù bílá ìlà ì. wọ́n pa ni wọ́n pátipátipá ni ọkàn ọ̀nà. tó ṣàti wá kú iṣẹ́ fẹ́fẹ́ ló kú. Láti àlẹ̀wò júdú bìlá ìlàhí. Àsìkò tó kú kó tó jíǹde padà yìí ṣáyé sí ni ń jáyé ṣá ta ló ń kọ̀ntrol ayé ńgbà náà èṣù. wàhálì àbíta ni. àti yálíwò bí láàyè láàyè. ṣáyé sẹ̀ sí ṣe ayé ṣá láì sọ́lọ̀. iye ṣe kí ibùlì máa ń dà á o. gbogbo táwọn yẹn wá ń ṣe ta ló ń dáhùn ta ló ń gbà. tọ́rọ́mà náà ti pa ọlọ́run. náà ti pa ọlọ́run sẹ́mi yẹ́sẹ̀ sí ibù ìdáadá. Ní ìpọ̀jì àbí? Ìkan náà wà mẹ́ta báyìí náà ń béèrè pé wàhálẹ́ rọ́dìyá àbúhù. Ṣé bàbá rẹ̀ dúró sí pé wọ́n ṣe pa ọmọ òun yìí dá tó rẹ̀ sáà lọ́mọ ọlọ́run ni? Ṣé bàbá wa lajú lè wá pé ọmọ mi náà ń pààyọ àkọ́bí ọmọ mi? Inú ìlànà ìlànà. Kọ́lá tilẹ̀ àwa ní mú mi ní ìlànà. Kàbírù ha wà kọ́ ní sùn bí wọ́n ti yá dáa. ọláyìn àwọn béèrè yìí pọ̀ gan-an bí ẹ pé wọ́n bá mú báyìí fún èèyàn wọ́n wá tàwa translate rẹ̀ sí English tàwa mú fún pásọ̀ tó parí jù láyé ta ní kó dáhùn rẹ̀ kò ní sáwọn èèyàn kan tó lò rẹ̀ o. kò tó dẹ̀ kọ́ wá parapọ̀ ẹ́ pé báàdùn lè bá dín gọ̀hírọ̀ kọ́mọ àtúntì ara wọn kọ́mọ afẹnu kọ́ra létí tí wọ́n lẹ̀ sórí fídíò ẹ máa sọ fún ayé ẹ máa sọ fún ayé ọ̀yà Ọláhì ó tó tó bẹ́ẹ̀. Alẹ́ kọ́lá ti rí àwa ni mo mí ní ìlànà. Ó já padà sínú àlùkùránì káwọn olùkọ́. Ìdásírò àìdàzàwádà àti àdá. Ọ̀pọ̀ àwọn ń bèèrè náà ni pé ta ló ń darí ayé ń gbàtẹ́ lọ́lọ́run ti kú. ayé ṣe kí ni ó tẹ pọ́ọ̀sì ni àwọn àgbà yìí tún ṣe o ìkọlẹ̀ fún wa yẹn o brọ́dà wà yìí ní nígbà náà tán ti pa ọlọ́run tó láyé wá tẹ pọ́ọ̀sì ẹ̀wà tó tún wá jí ìdí padà ayé tún wá ó tẹ plé eré ipá eré ìtàgé fíìmù lásán mùsùlùmí máa kọ́ rere o. kí ṣe gbogbo àti oṣù kan yìí náà ló yé pákéjì ni decoration lásán ni lọ́pọ̀lọpọ̀ ẹ̀mí náà wá bí rọ́ọ̀lọ́ kẹ̀tíkẹ̀tí táwọn èèyàn bá jókòó tó bá farabalẹ̀ ẹ lọ kíyè sáwọn èèyàn wáyé wọ́n máa ń lé àwọn ọmọ wọn sálọ́dọ̀ yìí ní tó bá ti pé ó ń súnmọ́ mùsùlùmí tó kéré pé kan torí pé tí mùsùlùmí yẹn bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀rọ̀ fún ọmọ yẹn máa wà confused ẹ̀rọ wà wọn mọ wọn tá à ń pàdé láwọn iléèwé káàkiri tábà tí ń pè wọ́n jókòó tá à ń ṣàlẹ̀ fún pé wọ́n náà ń jókòó mọ̀ nǹkan tó ń sọ wọ́n kọ́ tí wọ́n náà ń ṣe ẹ̀rí tí wọ́n máa ń pín ani ìyá rẹ̀ ìyá ànábì ẹ̀ńsá. ìbàdà rẹ̀ ẹ̀ńsá wà nínú oyún rẹ̀. ó ṣà ń bẹ ọlọ́run kọ́lọ́run sọ̀mí láyọ̀ kò sábẹ́ amọ́ tí kì í bẹ ọlọ́run rẹ̀. ṣọ́ oyún inú náà lọ́lọ́run rẹ̀ tó ń béèrè lọ́wọ́ rẹ̀ kó jọ sọ̀mí láyọ̀ o. ẹ wá jọ kí ìyá rẹ̀ tó lóyún rẹ̀ ńkọ́ bàbá ìyá rẹ̀ àti ìyá ìyá wàá tó bí ìyá rẹ̀ ìyá tó bí ìyá ìyá tó bí ìyá rẹ̀ ìyá ìyá ìyá rẹ̀ sáà lórí ìyá rẹ̀ ńlẹ̀ sálà àwọn ilé yẹn wá pè. wàyà kúlù tó máa yá ṣírọ́bù tó máa yá dì í. ẹni tó àbẹ̀ ń sọ ilé ń jẹun ó mu ọlọ́kẹ̀dẹ̀ rí kí n jẹun kì í mu mi. kò ń sùn òun dẹ̀ ń sùn. èèyàn kan wọ̀ nílé bí tá máa bẹ̀rẹ̀ sí mu lépa bẹ́ẹ̀ kan tó bá dẹ̀jọ́ ọmọ ni pàápàá bẹ́ẹ̀ ni àbíká ní kọ́ ọmọ ọlọ́run ni kí ló aṣe tí ọjọ́ bàbá rẹ̀ sọ́lọ́ ń kẹ̀dẹ̀ kì í sùn òun dẹ̀ ń sùn ẹni bí ìlàjò Apẹ́ nìkan ọ̀dẹ̀ kọ́ lọ́run apáṣẹ wá káwọn tẹ ní wọ́n kàn yìí. Wàlá dárò ayé àgbélfàtà àdúrà wálé.

jẹ́jẹ́ rẹ̀ ló gọ̀ nìyẹn. ṣùgbọ́n tí wọ́n bá ṣe sọ pé one plus one plus one equal to three á ní wọ́n ṣe rìn jìn. ẹ̀wọ́ ò tí mọ̀ wé ẹ̀wọ́ ti fẹ́ pọ́n ju lẹ́sàrà lọ. torí pé kọ́sàn yẹn ti wàhálẹ̀ ti pé ánsá rẹ̀ rẹ̀ ti wàhálẹ̀ pẹ̀lú rẹ̀ pé one plus one plus one equal to one ó fẹ̀ mi tu. <laughs> ọba bá ní ẹ̀pẹ̀ wọn ẹ̀sọ fún wa ẹnìkan wá ṣépèlè ra wọn lórí kẹ́ẹ̀nà ṣépèlè ra yín lórí kíwá òta lè pé bẹ́ ọlọ́run ló sọ ní àlùkùránì láti ká o náàdì wọn àna akùn lẹ́yìn tá a bá ti béèrè béèrè tán. ọmọnà bí dẹ́yìlì. káwá fèpèlè káwá sọ pé. fanají aláàánà tá a lọ àyàlálíkà bèbí. káwá ní ìgbéjìnà sí kẹ ọlọ́run làánà ọlọ́run ègbé ọlọ́run ègún ọlọ́run ó lọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé rọ́ ló ń pa fáwọn èèyàn nínú wa wọ́n yẹ kí gbogbo àná máa wá sọ ọlọ́run tó bá pè tá à ń sọ ìrọ́lá ń pa fáwọn èèyàn ọlọ́run jẹ́ ṣùgbọ́n tó wákò dodo ọ̀rọ̀ ọlọ́run náà láti fáwọn èèyàn njọ lọ́njọ́ túbọ̀ ṣe kẹwa sí o káwọn náà máa sọ lọ́rọ̀ tí wọ́n náà lọ́run tó wẹ́ pèsè náà gbogbo àwọn èèyàn táwọn parọ́ fún wọn táwọn kan tún wọn jẹ gbó lọ́wọ́ wọn ọlọ́njọ́ jẹ́ kí bá wọn o àwọn yẹ kí náà lè kárí ayé káwọn èèyàn ṣùgbọ́n tó apẹ́rẹ́ lòun pa òun kan bó pa àwọn èèyàn òun pa àwọn èèyàn ìfẹ́sì káàkiri ni òun fún ara rẹ̀ kọ́lé ní dúkìá yọrọ lòun pa kì í ṣiṣẹ́ ọlọ́run lòun gbé dání kì í ṣe tọ́lọ́ lòun pèsè fún lòun pèpè sí kóun panu kóun ṣẹ̀sìn kí ìrandínran òun kó má jẹ́ nǹkan kan ta ló lè ṣe pé pẹ́rù rẹ̀ fúnra rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ o ọlọ́run ló sọ o ọlọ́run ló sọ o ó ṣòro ṣe o. torí bẹ́ẹ̀ ń ta gbéra ní ọkàn wa balẹ̀ lórí rẹ̀ torí pọ́kàn balẹ̀ lórí ẹ̀ náà toró jẹ́ ọlọ́run ni gbogbo oríṣiríṣi àwọn tíráàpù tí wọ́n fún islam àtàwọn mùsùlùmí islam rẹ̀ kò yẹ kó ẹ̀ fún ìsìnmá ṣùgbọ́n jẹ́ pé ni ní parẹ́ o àwọn àmì ọlọ́run náà túbọ̀ fún wa ní àgbọ́yé rẹ̀ jù báyìí lọ ìpè àwọn tí ò tí ì yé ọlọ́njọ́ máṣà túbọ̀ bá wa fi yé wọn ojú ọ̀nà la wà yìí ó ń wù wá káwọn tó kù wá náà wà ń bẹ̀ bíi ti wá aniwọn lẹ́gbẹ̀ẹ́ aniwọn lára aniwọn láládùúgbò ah, ọlọ́njọ́ bá wa fi yé wọn kò sẹ́ni tó lè fi mọ̀ wọ́n àfiwọ́ ọlọ́run ariwo lásán láyé ń pa ijó lásán làwọn èèyàn ń jó àwọn èèyàn fọwọ́ luwọ́ láyé lónìí ni wọn ọmọ ọlọ́run sì máa àǹbẹ̀ ọlọ́run jọ bá fìwọ́ ọlọ́run hàn wọ́n òdodo yé wọn àwọn tí wọ́n ń darí àwọn èèyàn wọ̀gbẹ́ ọlọ́run jọ bá wa fúnra ara rẹ kí wọ́n ayékáyé mọ̀ pé wọ́n ń ṣe àwọn èèyàn darí ni o àwọn tí wọ́n dẹ̀ ń darí èèyàn wojú ọ̀nà òdodo ọlọ́run jọ má jẹ́ kí ṣúrí àwọn náà darí o aláàjọ kan tọ́lọ́run Allahumma arina al-haqqa haqqan صلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Ah, inshallah ní ọ̀sán yìí immediately after salatu zuhr ó ní ọmọ ya wa broda Rasheed wọ́n pè wá síbi àárọ̀ wa àdètì ẹ̀wà pípẹ́ lọ́dà àṣì ní olóró tó ń bí ìlú ọkùnrin títí títí tàbá dé